alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi akrama al-ulama'a bayna ibadi ọba tí ó ṣe àpọ́nlé fún àwọn àfẹ́sìn láàrin àwọn ẹrú ọlọ́run ọlọ́run ọba aláà fún wọn lọ́lá ọlọ́run ọba aláà ó ṣàpọ́nlé wọn nítorí iṣẹ́ rẹ̀ tí wọ́n ń jẹ́ fáwọn ẹ̀dá rẹ̀ ọba tó wá fi àwọn àfẹ́sìn tó fi ṣàánú wa tí wọ́n ń tàn mọ́lẹ̀ fún wa nípa ọ̀rọ̀ ìsìn wa ọlọ́wọ́n ọba náà lọ́ba tá a dúpẹ́ fún wasalaatu wasalaamu ala sayyidina muhammadin wa alihi wa asuhabi àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá aṣíwájú gbogbo ẹ̀dá ọlọ́run òun náà lànà bùwà muhammad kó wọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́yìn òun náà ni fadilul ulama fil islam ọlá tí ọlọ́run ọba aláàdá àwọn afẹ́sìn nínú ẹ̀sìn Islam al-ulamahu hum hamalatul ilm àwọn àfà bá a ṣe pè nílẹ̀ Yorùbá nánu á ní àwọn àfà ìtumọ̀ náà ni pé àwọn onímọ̀ tí wọ́n gbé ìmọ̀ dání wa muballighu linnas li sa'adatihim fi dunya wal akhirah tí wọ́n sì ń kọ́ àwọn èèyàn ní mímọ̀ tí wọ́n ń tọ́ àwọn èèyàn sọ́nà lọ sí ojú ọ̀nà ọlọ́run pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run alukur'an àti sunna òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà tí wọ́n kéwú lọ́dọ̀ ànábì àwọn eléyìí ni wọ́n ń pè láwọn àfa àwọn onímímà faddalahumullahu ala man siwahum àwọn àfẹ́sìn ọlọ́run ọba aláà dá wọn lọ́lá ọlọ́run ọba aláà ó jẹ́ oyé wa nínú alukur'an pé àwọn tọ́lọ́run tóun fún nímọ̀ ẹ̀sìn tí wọ́n wá ń tàmọ́lẹ̀ náà sílé ayé tí wọ́n mú iṣẹ́ òun dógóńgó tí wọ́n jíṣẹ́ òun ọlọ́run wọ́n ju àwọn ẹlòmíì tí wọ́n ní mímọ̀ lọ nínú àwọn ẹ̀dá àwọn ọlọ́run ọlọ́run láàmọ́lẹ̀ ìpè àfa kì í gbé ẹni tí ó mà yóò dá kí wọn ara ọmọ ya mọ̀ wọn ara tí wọ́n bá ti pèèyàn láàfẹ́ ẹ̀sìn tó sì mójútó ẹ̀sìn ọba àlá òun iná ló ń gbé lọ́lá lérí rẹ̀ àwọn tí ó àtàwọn tó ọlọ́wọ́n bá ní ohun èsì bákan náà nínú nínú ọlá wa. A'udhu billahi minash shaitani rajim. ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní ìjẹ́ dọ́gbadọ́gba ni wọ́n wà rí àwọn tí wọ́n àtàwọn tí ò nímọ̀ tí wọ́n mọ̀ kankan nípa ẹ̀sìn ẹni bá ti nímọ̀ jù ọ lọ ọlọ́run bá àlá ó ti gbé e lọ́lá jù ọ lọ ọlọ́run àlá àwọn ajóyé wáyé pé àwọn tí wọ́n nímọ̀ yẹn wọn yìí ṣẹgbẹ́ àwọn tí ò ní lọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́mọṣà sàwánà láàfáàrí kò sì wá láàfẹ́ sìn suratu az-zumar Quran 39 ayẹlẹ́kẹsàn lọ́lọ́run ti ń sàlàyé ipe gbogbo àwọn èèyàn ká bọ̀wọ̀ ká sàpọ́nlé fáwọn tó lọ́n sàpọ́nlé fún. òdísọ́lá muhammad sallallahu alayhi wa sallam anábìíní wa inna li ulama'a anábìíní sẹ́rí àwọn àlùfẹ́ẹ̀sìn àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn tí wọ́n sì bẹ̀rù ọlọ́run warathatul anbiya àwọn ni wọ́n jogún dáàwà ni wọ́n jogún pèpè látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run àwọn ni ọlọ́run ọba aláàfin rólé nígbà tí àwọn ànábì ọlọ́run ọba ti kú nílé ayé tí wọ́n ti lọ iṣẹ́ tí wọ́n ń jẹ́ yẹn àwọn tí wọ́n gbapò wọn tí wọ́n mọ̀ wá jíṣẹ́ fáwọn èèyàn ní táwọn ànábì ọlọ́run fi ilẹ̀ tí wọ́n mọ̀ ṣàlàyé fáwọn èèyàn ànábì ní àwọn àfáàní. al-ulamahu rafa'a Allahu manzilatahum bayna al-mu'minin ọlọ́run ọba aláàjì ó yé wáyé pé àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n nígbàgbọ́ ń pọ̀ ọlọ́run tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run àmọ́ àwọn àfáà tó wà láàrin wọn táwọn tó kéwú àwọn mọ alukur'ani tó yanjú hadithi tó yanjú wọ́n ń tẹ̀lé wọ́n sì bẹ̀rù ọlọ́run ọlọ́run bá láwọn yẹn ipò wọn tóbi ju àwọn olùgbàgbọ́ òdodo táwọn ò ní mà lọ. ọlọ́run bá ní yarfa'illahu alladhina amanu minkum ọlọ́run bá ní ẹ̀rí àwọn tó nígbàgbọ́ nù yín tí wọ́n gbọ́ lọ́n wọ́n gbọ́ wá sí wọ́n sì sá fún gbogbo ẹbọ wọ́n kú onídìí ogun wọ́n gbọ́ ọlọ́run bá aláàgbọ́ wọ́n gba kádàrá gbọ́ wọ́n gba gbogbo ohun tó yẹ kí wọ́n gbàgbọ́ wọ́n gbàgbọ́ ọlọ́run bá ní àwọn olùgbàgbọ́ láàrin yìnyẹn ọlọ́run bá ní a máa fà wọ́n sókè a máa gbé wọn ga pẹ̀lú gbàgbọ́ wọn. walladhina utul ilma darajat ọlọ́run bá aláwa ní ẹ̀rí àwọn tá a fún ní mímọ̀ láàrin wọn dáràjá tí ipò tí wọ́n tún ga tàwọn tàkọ́kọ́ lọ ipò náà ọlọ́run bá ní daraja tán ọlọ́run bá ní daraja tin ipò àwọn tó nímà ó ju àwọn olùgbàgbọ́ òdodo táwọn ò nímà lọ òun ń gbọ́ yín sì ń tẹ̀lé àmọ́ kò nímà nínú alukurani àti sunna tá a máa fi ń tọ́ àwọn èèyàn sọ́nà ọlọ́run bá ní àwọn tó nímà nì wọ́n ga jù lọ lọ́dọ̀ ọlọ́ yóò dá ká máa wá màfá yóò dá ká máa wá ìmà bọ́ọ̀ bá ṣe ń wá màṣínà lọ́ọ́ máa gbà níwájú ọlọ́run wọ́n máa pé tìmọ̀ jẹ́ nǹkan kan ọmọ padà sẹ́yìn ọmọ padà sẹ́yìn ìmọ̀ tí wọ́n sọ yìí ìmọ̀ alukur'ani àti sunna ni o pẹ̀lú àgbọ́yé àwọn sahaba suratul mujadala quran fifty eight aya eleven lọ́lọ́run ti ń la eléyìí mọ́lẹ̀ odisala muhammad sallallahu alayhi wa sallam anabi ni wa fadlu alimi ala alabidi ka fadlu alqamari ala sa'iri alkawakib anabi ni ẹ̀rí ọlá tí ń bẹ fún onímọ̀ ẹ̀sìn lérí ẹlẹ́sìn tí ń sin lọ́hùn tó wọ́n ní mímọ̀ kò kéwú tó nǹkan ayàlẹ̀ Kùránì àtàdí ìṣe òye àmọ́ òun náà ń sin lọ́hùn ọba níwọ̀n ọba yìí tọ́gbọ́ ànábìlẹ̀ ẹni tó ní mímọ̀ tóun náà ń sin lọ́hùn yìí ọlá tí ń bẹ fún lérí ẹni tí òun ò nímọ̀ àmọ́ òun náà ń sin lọ́hùn kàfọ́dìlì lè kọ́mọ̀rẹ́ aláṣà ìlẹ̀kàwá kìdì ọ̀dà gẹ́gẹ́ bí ọlá tó wà fún òṣùpá láàrin àwọn àràwọ̀ tíntìntín sórí gbogbo àwọn tí ò ní mọ̀ tí òye sàfẹ́sìn àwọn yẹn ni ìràwọ̀ tíntìntín anábì ní àwọn àfẹ́sìn ọwádà gẹ́gẹ́ bí òṣùpá tó lágbo láàrin àwọn ìràwọ̀ sifatul ulama ìsọlihin àwọn àfáà tí wàá pọ̀ lérílẹ̀ ọlọ́run àwọn náà ni wọ́n sì ń pè nìkọ̀ọ̀kan wáyé pé ẹ máa bọ̀ ẹ wá mọ̀nà ẹ máa bọ̀ ẹ gbé sòrò yín wá ẹ máa bọ̀ wá eléyìí lọ́nà tẹ́ gbà tẹ́ fi wà lìjánná eléyìí lọ́nà tẹ́gbà tẹ́ fi dẹni ọlọ́run àfáà ti wá pọ̀ ìyapa náà wá pọ̀ àmọ́ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ wa mọ̀ wá takora wọn àwọn èèyàn tá a sì ń bá sọ̀rọ̀ yìí àwọn fẹ́ mọ̀nà àwọn òsì ké ẹ̀dẹ́gbọ̀n tí wọ́n fi mọ ta ní ń sòótọ́ ta ní ń parọ́ wọn ò ní mọ̀ nípa Quran wọn ò ní mọ̀ nípa hadithi bóòlù yóò ṣe wá dáwọn àfáà tòótọ́ mọ̀ nítorí pé ọlọ́wọ́n bá aláwòrán yìí wọn nínú àlùkùrán ànábì ròyìn wọn ikú àwọn àfáà tí wọ́n rólé àwọn ànábì ọlọ́run báyìí ni wọ́n rí nǹkan báyìí ni wọ́n ní lára tẹ́ ẹ bá ti rí ẹ̀sà fún wọn bẹ́ẹ̀ bá ti rí lára wọn ẹ̀sùn mọ́ wọn. alákọ̀ọ́kọ́ alìmánu bìlá nínú ìròyìn táàrí lára àfáà òun náà ní ká gbà pé ọlọ́run nìkan lòun náà gbàgbọ́ ọlọ́run nìkan ní sì ń fi sí ẹ̀mí àwọn èèyàn tí wọ́n gbàgbọ́ yóò sì máa sọ fáwọn èèyàn pé ọlọ́run ọba aláà nìkan lọ́ba tí í ṣe òun nìkan lọ́ba tó tó yóò máa kọ́ wọn lẹ́sìn ọlọ́run yóò sì fi ìgbàgbọ́ nípa ọlọ́run yóò fi rinlẹ̀ sẹ́mi wọn torí òun náà nígbàgbọ́ náà sórí táàfà kan tí má ti ń yọ ìgbàgbọ́ nípa ọlọ́run kò lẹ́mìí rẹ̀ tí ń gbé nǹkan kan síbẹ̀ nínú tọ́lọ́run bá láàdáa ẹ mọ̀ pé kìí ṣe àáfà tọ́lọ́run sọ kìí ṣe àáfà tànàbí ń ṣàlàyé ọlọ́run ọba ní ṣahidàlá ọlọ́run ọba ní tó sì ní ẹ̀tọ́ sẹ́sìn yìí lẹ́yìn òun ọlọ́run ọlọ́run lẹ́mìí gan ọ́ dán lójú bẹ́ẹ̀ lẹ́yìn náà wọlé màláìka àpapọ̀ àwọn màláìka ọ́ dá wọn náà lójú wọ́n gbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run ọba ní wà ó àìlìmí kọ́ ìmọ̀n bìlíkẹ́sì ọlọ́run ọba ní ẹ̀rí àwọn àfẹ́sìn àwọn onímọ̀ ẹ̀sìn láàrin yín ọ́ dá wọn náà lójú wọ́n gbà pé èmi nìkan náà ni ọlọ́run ọba tá a sìn tá a bẹ̀ tá a máa darí orí lọ́dọ̀ rẹ̀ tá a máa retí orí lọ́dọ̀ rẹ̀ olùlẹ̀ àìlìmí àwọn onímọ̀ tọ́lọ̀ ń dákọ níbi òun náà ni olùyàmá utawhid olùyàmá olùimán àwọn àfa àtọ́jẹ́ pé Allah Allah Allah nìkan ni wọ́n máa bá yín sọ Allah Allah Allah Allah nìkan ni wọ́n máa darí yín lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá yín gbogbo nǹkan rẹ̀ ó sì gbogbo ẹ̀ nígbàgbà suratu ali moran quran three aya eighteen lọ́lọ́run ti ń di oyé wáyé pé sórí àǹfà tọ́ba ní àǹfà lòun ti ń sọ fún ọ pé wà lọ lè ṣe nǹkan kan tó yapa tọ́lọ́run ọba tó lòdì sí ìgbàgbọ́ nípa ọlọ́run bó ṣe wù kó kéwú tó kìí sàfà nínú àwọn sifatul ulama àwọn ìròyìn àwọn àfẹ́sìn tọ́lọ́run ọba àlá tọgbọ́lá fún tó ní a máa tẹ̀lé òun náà ni taqwallahi wa khashiyatu òun náà làwọn àfáà tí wọ́n bẹ̀rù ọlọ́run tẹ́ bá jókòó tí wọ́n ẹ máa bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ wọn ẹ máa bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá súnmọ́ àwọn tá a wúyọ máa bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ tí wọ́n bá ń rí yín tí wọ́n bá rí yín wọ́n tó máa bẹ̀rù ọlọ́run àmì àwọn àfẹ́sìn òun náà ní kí wọ́n payọ̀ ọlọ́run ẹni bá mọ ọlọ́run tí ò payọ̀ ọlọ́run kò mọ ọlọ́run náà ni ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ọba ní ẹ̀rọ àwọn tí ó máa pa nínú àwọn ẹrú ọlọ́run al àwọn náà làáfẹ́sìn àwọn tí wọ́n ní mímọ̀ àwọn tí wọ́n ní mímọ̀ ẹlòmíì lè kéwú kọ́mọ sọ lárúbáwá kọ́mọ jẹ́ àfẹ́sìn o àlùkùdàmọ́ àwọn tí wọ́n mọ ọlọ́run ọlọ́run bá láwọn yẹn àwọn ni wọ́n mọ bẹ̀rù mi torí wọ́n mọ̀ mí sọ́ọ̀tù fátìrì kọ́ram thirty five ayah twenty eight lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ìwọ náà lọ́ọ́ lè kanlé lójú àmà dákọ̀ bí tọ́ wà ọwọ́ pèrè láàfà ọ̀bẹ̀rù ọlọ́run iṣẹ́ ni wọ́n bá lọ́wọ́ ẹ̀ ó ń pèrè láàfà ọ̀bẹ̀rù ọlọ́run bọ́ bá jẹ́ àfa ìbẹ̀rù ọlọ́run ló jẹ́ àmàpá àfẹ́ sìn ni ọ o sì ń parọ́ fáwọn èèyàn o sì ń parọ́ o sì mọ̀ pé rọ́lọ́ ń pa wọ́n mi sifáàtì al-ulama as-salihin nínú àwọn ìròyìn àwọn àfa dáadáa àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn àfẹ́ sìn kọ́lọ̀ mọ́sẹ̀ ìkàwá náà kún wọn al-ilm wa àwọn eléyìí ìmọ̀ ni wọ́n mọ̀ fi jàfa sórí ìmọ̀tawí kìí ṣe ìmọ̀ mọ́sẹ̀ ń wọṣẹ́ kìí ṣe ìmọ̀ bí wọ́n ṣe ń ṣàgùn kìí ṣe ìmọ̀ bí wọ́n ṣe ń da tèèyàn rú bí wọ́n ṣe ń ba tèèyàn jẹ́ kèyí ṣe ìmọ̀ tó ní ṣe pẹ̀lú àdádálẹ̀ ìmọ̀ ìmọ̀ tí wọ́n rí nínú aya alukur'ani àti ìmọ̀ tí wọ́n ní nínú hadisi anabi àti ìmọ̀ tí wọ́n ní nínú àgbọ́yé àwọn sahaba tí wọ́n tẹ̀lé anabi ọlọ́wọ́n bá ní kólì eré anabi sọ fún gbogbo ayé hadhihi sabili sẹ́rí ìsìláàmù tí mo mú wáyìí ojú ọ̀nà yìí lójú ọ̀nà tèmi o ad'u ila Allahi ala basira èmi ò máa pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ala basira pẹ̀lú mà basira ìmọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ èyàn ò lè já àfẹ́sìn àfikún jẹ́ onímọ̀ ọ̀wá nílùú ọmọ wámọ̀ ọmọ wámọ̀ títí tó fi tẹ́rí gba sọ tó fi jáde láyé ìmọ̀ yìí tó àfẹ́sìn tó bá jẹ́ àfẹ́sìn dojoojúmọ́ nítí ọba yíyọ máa béèrè kò ní máa ṣagídí sọ́tò Yusuf koran twelve aya one oh eight ọlọ́run tí ní ànábì náà ń pèpè pẹ̀lú ìmọ̀ tá a fi mọ̀ á ní ìmọ̀ ìlà àfíjà fẹ́sìn á máa kọ́ sí ànábì ni tọ́lá wà láró lé fáwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run bá wọn ò fi ṣeré ìwọ náà wọ́n ti tó bọ́ bá ti dúró lédè ìtọ́ka wọ́n máa padà sẹ́yìn ó ti máa sọ àwọn èèyàn nù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa inna ànábì ní sẹ́rí àwọn ànábì ọlọ́m lámùyí wà rẹ̀ tó di nára wọn ò fi owó lẹ̀ fáwọn afẹ́sìn wàlá dirhama wọn ò fi owó dirhama àti dínárì lẹ̀ owó tí wọ́n ń gbà náà kì í sowó làwọn ànábì ọlọ́m fi lẹ̀ táwọn àfa jogún ìnáma wàrà tó lẹ̀ ẹ̀lìmá ìmọ̀ ni wọ́n jogún ìmọ̀ ọlọ́run sọ ànábì sọ òun náà ni àwọn ànábì ọlọ́run fi lẹ̀ tíra ni wọ́n fi lẹ̀ káfọ́ ọmọ pé ẹ̀mọye owó tí mo ní sẹ́yìn ọmọye ọlá tí mo ní ẹ̀ẹ̀mọye mọ́tò tí mo ní ẹ̀ẹ̀mọye ilé tí mo ní ni sẹ́yìn ọmọ iye owó tí ń bẹ lọ́wọ́ mi owó kò sínú fáàrí àfa owó kí èèyàn fowó sakọ kò sínú kò sínú fáàrí àfa àfa àti máa ń sèyàn ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ nítorí pé yìí tó jogún lọ́dọ̀ àwọn anábì ọlọ́run kò ṣe kọ́ máa kówó jọ lábẹ́ ẹ̀sìn kọ́ wa máa gbẹ̀rẹ̀ lólówó anábì innama warratul ilma anábì ní ìmọ̀ ẹ̀sìn ni wọ́n jogún àtìpáyọ̀ ọlọ́run fàmọ́nà àkàzáwo àkàzàbí hàzẹ̀ wáfẹ́ ẹni bá nímà ta ọmọ ti jèrè gbogbo tí ó fẹ́ nílé ayé náà lọ́wọ́ padà sí pẹ̀lú rọrùn ìmọ̀ ni àwọn ànábì ọlọ́wọ́ bá filẹ̀ fáwọn afá lẹ́yìn náà wa min sifati al-ulama as-salihin nínú àwọn ìròyìn àwọn àfẹ́sìn kọ́lọ̀mọ́sẹ̀ ìfàwá náà sínú wọn al-amalu bil-ilmi òun náà ní kéèyàn tí ó wá ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ aláìmọ̀kan lòun náà àní máa pè é lóní mímọ̀ mọ́ aláìmọ̀kan ni nítorí ọmọ òun ò ṣiṣẹ́ ìwọ tó ọmọ náà ìwọ náà ò ṣiṣẹ́ ẹ aláìmọ̀kan ìwọ náà tiẹ̀ tún wá lágbára lọ́dọ̀ ọlọ́run nítorí pé ó jìyà mímọ̀ ipò ọmọ ọ̀wá lò ó nínú àwọn ìròyìn àwọn ẹni rẹ àwọn àfẹ́sìn wọ́n jẹ́ láyé ẹni inú yẹn máa dùn téèyàn bá ń lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá kú lọ́dọ̀ wọn èèyàn lékún nípa ayọ̀ ọlọ́run inú yẹn máa wá dùn ipò èèyàn máa kú lọ́dọ̀ ẹni rè ọlọ́run sọ fún anabi ó ní fábímà rahmatin minallahi linta lahum ọlọ́run ọba ní nínú àánú tá a ṣe òun náà ni pé ọ̀rọ̀ fáwọn èèyàn kìí ṣe kárọ̀ ti dìdìrìn ọ̀rọ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn ṣe súnmọ́ tọ́ba yìí dé pé ọba jẹ́ èèyàn tó lé ní olókororo tọkàn rẹ̀ di tọ́jẹ́ òkororo lanfaddu min hawlik ò ní rẹ́ni kankan tí ó tẹ̀lé ọ kálukú ti fọ́nká ìtẹ̀lé ànábì tí wọ́n ń tẹ̀lé ànábì ìtumọ̀ ẹni pé ànábì ṣe jòkóti ànábì ṣe fọ̀rọ̀ lọ ànábì ẹnìkan tí máa ń gbà àwọn èèyàn mara ni torí wọ́n lọ fẹ́ fa àwọn èèyàn sójú ọ̀nà sọ́tò ali moran Quran three one fifty nine lọ́lọ́run ti sọ eléyìí eléyìí òun náà ní ìròyìn àwọn àfa tòótọ́ torí pé àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwa bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́ mọ́sàn àfà wọn náà sínú wọn gbogbo àwọn àfà tí wọ́n ti ṣìnà kọ́lọ́ máa dá wọn padà sójú ọ̀nà gbogbo ètò gbúdẹ̀ káàtó nínú ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ ṣàtúnṣe wa a mọ̀ tẹ̀síwájú níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run iṣẹ́ wo ni iṣẹ́ àfà wọn